báyìí ni wọ́n ti búra fún àwọn ọmọ ẹgbẹ́ tuntun fún ẹgbẹ́ onímọ̀ ẹ̀rọ orílẹ̀-èdè nàìjíríà ààrẹ ẹgbẹ́ náà Tasiu Saad Gidari Wudi ẹni tí wọ́n ṣojú fún gba àwọn ọmọ ẹgbẹ́ tuntun náà lámọ̀ràn láti kó ipa tiwọn nínú ìdàgbàsókè ẹgbẹ́ onímọ̀ ẹ̀rọ àwọn tí ọ̀rọ̀ kàn níbi ayẹyẹ náà rọ àwọn onímọ̀ ẹ̀rọ tuntun ọ̀hún láti tẹra mọ́ iṣẹ́ kí wọ́n pa ìlànà ẹgbẹ́ mọ́ kí wọ́n sì jẹ́ aṣojú rere fún ẹgbẹ́ onímọ̀ ẹ̀rọ níbikíbi tí wọ́n bá ti bá ara wọn. ṣáájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n pe àkórí rẹ̀ ní ìmọ̀ ẹ̀rọ nínú ètò ọrọ̀ ajé okòwò ara ẹni olùdánilẹ́kọ̀ọ́ ọ̀mọ̀wé Modúpẹ́ Onítìrí ti ilé ẹ̀kọ́ gíga ìlú Èkó ké sí àwọn ọmọ ẹgbẹ́ onímọ̀ ẹ̀rọ tuntun náà láti ṣe àmúlò ọgbọ́n inú wọn láti ṣe ìgbélárugẹ àwùjọ ayẹyẹ náà tún ṣe àfihàn ẹ̀bùn fún àwọn akẹ́kọ̀ọ́ tó perégedé jùlọ àti àwọn ọ̀mọ̀wé tí wọ́n ti kópa mánigbàgbé láwùjọ.